ògo ni fún ọba àwọn ọba lókè ọ̀run gbogbo ọmọ ọlọ́run ní nàìjíríà àti lẹ́yìn òkun àti kárí ayé ẹ gbọ́ mẹ́sẹ̀gì mi sí wa fún ti ọjọ́ kẹrin oṣù kẹjọ tó jẹ́ ọjọ́ ìbí mi wọ́n a ò ní ṣe aláìsọ ohun tí ọba àwọn bá wí bí ẹ̀gàn tilẹ̀ pọ̀ àwọn kan ní kí ló dé tó jẹ́ ìran búburú la máa rí sáwọn ọmọ ọlọ́run oyún tayún ta ní àníṣaláìbí aláìbẹ́ èèyàn lẹ́rù kó má lè rọ a wá sọ mẹ́ṣẹ́ẹ̀jì ohun olúwa yìí Torí pé ìkíni Bíbélì wípé ìran tí wòlíì ò bá ṣe á Èkejì a sọ nítorí kí àwọn àyànfẹ́ kí gbogbo wa lè jọ gbàdúrà láti yí ìran búburú kúrò lórílẹ̀ èdè wa àti kárí ayé àti lórí àwọn àyànfẹ́. Ẹ gbọ́ àwọn ohùn Olúwa tó Olúwa rán mi fún ọjọ́ ìbí mi ọjọ́ kẹrin oṣù kẹjọ fún àwọn àyànfẹ́ wòó mo rí ẹ̀fúùfù ńlá àtìjì tó ti inú ìlẹ̀kùn jáde tó gba ojú ọ̀run kan tí gbogbo èèyàn lè sá síbi sá sọ́hùn olúwa kí ni ìtumọ̀ tí ohun tí mo rí ọba àwọn bá sọ pé ìdààmú ńlá kan ń bẹ lórílẹ̀‐èdè àgbáyé tí ó tún wà lọ́jọ́ ọ̀la pé kí gbogbo wa pa wọn pọ̀ ká àánú ọlọ́run ò gbọ́dọ̀ jẹ́ kí ibi ó tó bá àwọn àyànfẹ́ o nọmba tú eléyìí ti tinubu àtijọba nàìjíríà mo rí igi ńlá kan tí ihò rẹ tóbi tó ní ẹka inú igi ńlá yẹn mo rí tinubu nínú igi ńlá. nínú igi yẹn mo rí àwọn bodyguard army sọ́jà yíká ẹ̀ka igi yẹn mo rí ìyàwó ẹ̀ pẹ̀ láwọn péréte nínú ti ẹ̀ka yẹn nínú ihò igi yẹn mo rí pé àwọn ọ̀dọ́ wọn ya bo igi yẹn so ní ìṣẹ́jú yẹn mo rí pé ó jáde láti àdírẹ́sì wọn àwọn sọ́jà sì lé wọn sẹ́yìn ìgbà tí wọn ò fẹ́ líṣìn mo rí pé ó bínú padà wọnú igi yẹn lọ ìgbà tó máa wọnú jẹ mo rí pé ó dà àwọn sọ́jà àwọn bọ́dígà kan bẹ̀rẹ̀ sí máa pa àwọn èèyàn àwọn yẹn tó yíká wọ́n bẹ̀rẹ̀ sí lé àwọn èèyàn yẹn gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn wọ́n bẹ̀rẹ̀ sí pa wọ́n wọ́n lẹ́lòmíì títí wọ́n pa pẹ̀lú ẹ̀jẹ̀ tó kún ilẹ̀ olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí ọba àwọn bá sọ fún wa mi pé ẹ gbàdúrà o kẹ́ẹ̀dẹ̀ súnmọ́ bàbá Tinubu ẹ̀yin tẹ́ ó mà fẹ́ẹ́ ó mà fẹ́ẹ́ pa àwọn abiyamọ lẹ́kún o lolúwa sọ fún mi o pé ìjọba rẹ̀ yóò pa àwọn èèyàn lẹ́kún yóò pa àwọn èèyàn o táwọn èèyàn bá fẹ́ la gidi àbí wọ́n fẹ́ sọ pé wọ́n gbà kì í ṣe ohun tí ẹ expect la ó rí o olúwa ní tí mo rí nìyẹn o ẹ já dìde ká gbàdúrà o nọmba two mo rí ni mo sìn fífún méjì ìkan jáde láti inú sẹtẹ́rìàtì kan ìkan ìkan búlọ́ọ̀kì ẹ̀ mọ́lẹ̀ òdòpó wá mú limousine mọ́tò tí òní òfìfà ayé àtijọ́ máa ń lò wáìtì tó gùn yẹn so òdòpó mú lọ lápá ọ̀tún lápá ọ̀sìn limousine méjèèjì búlọ́ọ̀kì ara olúwa gbé mi lọ wọnú limousine yẹn Atikina tó blọọkì ẹ muwari tó blọọkì ẹ mọ́lẹ̀ yẹn mo rí i pé Ọbásanjọ́ wà mú ẹ pẹ̀lú ìhòòhò mo rí i wà ní ìtòfẹ́jáde zẹtẹ́ráàtì mo rí i pé Tinubu nìkan náà ló ẹ blọọkì ara wọn mọ́lẹ̀ wọ́n dẹ blọọkì gbogbo èèyàn olúwa kí ni àṣírí àti tí mo rí yẹn sọ fún mi o wípé nínú mi ò mọ̀nà yẹn o. pé nínú ẹ̀mí ní ọ̀nà kan Ọbásanjọ́ máa bá ìjọba Tinubu jà mi ò mọ̀nà yẹn o Olúwa sọ bẹ́ẹ̀ fún mi mo dẹ̀ rí onírú aṣọ lára Tinubu tó ní onírú lẹ́yìn ìrántí ohun àtọ́báṣẹjọ́ olúwa sọ pé gbogbo àwọn tí ó ba ìjọ mo rí wọn kó inú irú aṣọ sínú ọ́fíìsì kan ọ́fíìsì tí Tinubu wà olúwa kí ni tún máa sọ oríṣiríṣi tó yíká olúwa ní àwọn tí ó bàjọba ìjẹ́pó ti yàn wọ́n sínú ìjọba rẹ̀ pé kò sí ta lè ṣe pé asọ nírú ẹ pé àwọn tí ó tó ń bàjọba nàìjíríà jọpọ̀ ti yàn wọ́n pé ìjọba ẹ̀ náà máa gbomijé lójú orílẹ̀-èdè bó ti kó wọn sínú ìjọba rẹ̀. Number, t- number five number five mo rí tébù ẹlẹ́sẹ̀ mẹ́rin tí bàbá Tinubu jókòó tì bó ṣe jókòó tì lójijì ó kun ẹsẹ̀ méjì olúwa kí leléyìí ọlọ́run sọ fún mi pé ìjọba Tinubu kí ẹ gbàdúrà fún ẹ̀yin ọmọ ọlọ́run pé ìbẹ̀rù wà fún Tinubu fúnra ẹ̀ ó dẹ̀ wà fáwọn ìjọba pé ẹsẹ̀ méjì péré náà fi dúró ní Nàìjíríà ní ti ẹ̀mí yàtọ̀ sí ẹsẹ̀ mẹ́rin. Olúwa ní kẹ gbàdúrà, Olúwa ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la. Àmì tí ẹ bà wó ṣe ọdún mẹ́rin tí wọ́n rò pé wọ́n lò àbí mẹ́jọ yìí, <laughs> mi rí pé wọ́n lò ó, àánú àti oore ọ̀fẹ́ àtàdúrà ó lè ṣe o, ṣùgbọ́n mi ò tíì rí o kí ọlọ́run kó jọ kó fàánú bẹ gbogbo wa wò ká gbàdúrà o àwọn ohun tí mo rí nìyẹn nọ́mbà anọ́dá wọn anọ́dá wọn ẹ gbọ́ o mo tún rí àmì méjì nílùú Ondo State mo rí ìjàlọ kóra jọ láti ibìkan lọ sá sí ìlú méjì. Olúwa sọ pé ìjà lọ tí mo tó lọ fún sílẹ̀ ní odò pé ìlú méjì máa fẹ́ kọjú ìjà sí a ní ìlú odò ṣe tí ìjọba dẹ̀ máa dá sí tá bóyá ilẹ̀ ló fẹ́ jẹ́ o, bóyá ọba I don't know. But ẹ gbàdúrà lẹ́ẹ̀kejì mo ní ká lọ pín kí a ta dídún Olúwa ní kí Ondo ṣètò gbàdúrà o. Ọjọ́ ọ̀fọ̀ wà wájú wọn. Kọ́lọ́run bá wa fi àánú yí dànù o. Iyẹn tí odò, ẹ wá gbọ́ o. Mo rí kìnnìún ńlá kan tó ṣáwọ̀ ọ̀run lọ láti ilẹ̀ north. Olúwa sọ pé kì í ṣe kìnnìún mo rí, ìkan nínú àwọn akọni ní north olúwa ló ti parí iṣẹ́ pé ó ń lọ o àfi tá a bá gbàdúrà lọ́dún yìí sọ́dún tó bẹ̀ lọ múra o ká gbàdúrà o olúwa wà pẹ̀lú wa eléyìí mo fẹ́ kí gbogbo àwọn àyànfẹ́ kán bá mi pín olúwa àwọn ọmọ sọ pé gbogbo ọmọ ọlọ́run tó bá ń fi ahọ́n lá ojú ara obìnrin àbí gbogbo àwọn ọmọ ọlọ́run tó ń gbé ìkan ọkùnrin sí ẹnu tí wọ́n mú pé òun máa gbé àìsàn kan dìde sí wọn tí kò ní sí dókítà tí yóò wò ó pé òun máa gbé àìsàn kan dìde gbogbo àwọn ọmọ ọlọ́run tó ń ṣe ìbálòpọ̀ bí ẹranko àti gbogbo àwọn ọmọ ọlọ́run especially tí wọ́n fi ahọ́n wọn lá ojú ara obìnrin tí wọ́n dẹ̀ ń fi ahọ́n wọn tí wọ́n fi ń yin òun Ọlọ́run ká máa fi gbé nǹkan ọkùnrin ṣe pé ó máa gbé ogun kan dìde ogun àdìtú tí wọn ò ní lè ṣẹ́ títí láéláé àti àìsàn tí wọ́n á fi parí ìrìnàjò wọn tó ní sí dókítà tí yóò wò wọ́n. Ẹ pín méséèjì fún àwọn ọmọ Ọlọ́run, ẹ pín fún wọn. Last one, Olúwa sọ fún mi, ah àwọn olúwa wí fún mi pé àwọn kan torí kankan business àbí owó àbí kankan pa àwọn àtàwọn papọ̀ àwọn ọmọ nàìjíríà torí kankan tó pa àwọn àtàwọn abroad papọ̀ pé mo rí òwú dídí tí wọ́n ń sán ní kókó tó sá láti nàìjíríà wọ ìlú òyìnbó tó dẹ̀ dipò sí olúwa kí ni olúwa ní àwọn kan bẹ́ẹ̀ nàìjíríà wọ́n wọ́n torí nǹkan kan pa àwọn ará ìlú òyìnbó papọ̀ tá ń jọ ọmọ nàìjíríà wọ́n lọ ń so oògùn sí wọn àṣà sísun ká má lè wálé ká má lè rí ohun tó pa wọ́n pọ̀ yẹn káwọn má lè káwọn lè fi làágùn àwọn ará ìlú òyìnbó ṣe ayọ̀ tiwọn olúwa lòun ti bẹ̀rẹ̀ ìdájọ́ lórí gbogbo ẹni bá ṣe bẹ́ẹ̀ àti pásọ àtàfà àti ránṣẹ́ ọlọ́run àti ẹnikẹ́ni olúwa lòun ti bẹ̀rẹ̀ ìdájọ́ pé ká máa wo ohun tí ó tẹ̀yìn ẹ̀ jáde ẹ gbọ́ eléyìí síwájú sí ọba àwọn bá sọ fún mi kí n sọ fún gómìnà Ogun State kán gbàdúrà o ìjọba wọn yẹn mo rí wàhálà ní ọjọ́ ọ̀la pé mo rí ìjọba yẹn mì kán gbàdúrà o mi ò mọ tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ojú Ogun State ojú ọ̀run lóògùn State ó ti dídùn. Ní ìtẹ̀síwájú, Ọlọ́run sọ fún èmi ò kí n sọ fún ọba Ọọ̀ni of Ife wípé ipò ọba ní àkókò tiẹ̀ pé ilẹ̀ Yorùbá ó ń wọ̀ sí sí tó bá rí àtúnṣe ṣe kó pe àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, ipò ọba nílẹ̀ Yorùbá pé àwọn gómìnà ń rọ́bììsì ẹ o. Tó bá rí àtúnṣe ṣe kó pe àwọn gómìnà, kó pe àwọn ọba kí wọ́n ṣe àkóso. Ẹ̀, lóòótọ́ ọmọdé ni o ṣùgbọ́n kó ṣe o. Tó bá fẹ́ parí ìjọba rẹ̀ dáradára láyé o, ẹ kọ ìran yín lẹ́ o fún kábíyèsí ọ̀nà ọ̀fìfẹ́ o ẹ dẹ̀ gbọ́ o ọlọ́run àwọn ọmọ ogun wa tún sọ fún mi pé gbogbo gómìnà tó rọ́bìsì ipò ọba nílẹ̀ yorùbá pé òun máa oore ọ̀fẹ́ tó fún wọn òun máa da iyẹ̀pẹ̀ sínú oore ọ̀fẹ́ yẹn òun á dẹ̀ bá oore ọ̀fẹ́ yẹn jà àdéhẹ̀dì wọn pé wọ́n á rìgírẹ́tì láyé pé wọ́n ṣe gómìnà ẹ lọ kọ́lẹ̀ ìran ẹjọ́ wà ní library bóyá ọlọ́run rán mi iṣẹ́ bóyá mo rárá mi kẹlọ̀kọlẹ̀ ọba láyé àtijọ́ ìlú ló máa fi wọ́n jẹ o òjòyè ìlú ló pé èyí tí gómìnà wá ń ṣe tá a mọ ẹ̀ka aláwo olúwa àwọn ọmọ ogun sọ fún mi wọ́n á criticize mi bá ṣe ń ṣe tẹ́lẹ̀ o mi ní ṣaláìsọ wọn bá wọn bá mass burial la máa ń rí tẹ́lẹ̀ nílẹ̀ yorùbá ní àgbáyé ó wá di mass coronation ọpẹ́ ọba ṣẹtẹràtì tí mo rí i pé yóò dá e òun yóò ọba tí wọn yàn ní ṣẹtẹràtì òun yóò fi bá àwọn gómìnà tó bá tó bá ń bá ipò ọba jà tó kọjá ọ́fíìsì ẹ̀ tó jẹ́ pé ipò ọba gangan lòun fẹ́ máa bójútó ní nàìjíríà ní ilẹ̀ yorùbá pé ó máa bá wọn jà ẹ lọ kọ́lẹ̀ ní ti Sunday Ìgbòho mo béèrè olúwa kí ló dé tí ìyá Sunday Ìgbòho kú ádá ọtí ẹ̀ dàgbà nínú ìjì olúwa ní òun fi ẹ̀mí mọ̀mọ́ yẹn ra ẹ̀mí Sunday Ìgbòho padà ni ṣèbí mo sọ fún ẹ ọdún kẹrin pé mo rí i pé àwọn méjì tán capture tán jà fún òmìnira orílẹ̀-èdè ilẹ̀ wọn pé ẹnìkan máa kú sínú ìyẹn pé òun fi ẹ̀mí màmá yẹn òun fi yí ikú yẹn dànù lórí ẹ̀ kí n máa gbàdúrà fún un ọlọ́run àwọn ọmọ ogun dẹ̀ ní kí n sọ fún Sunday Igboho kó padà kó gba ọlọ́run gbọ́ kó fàyè fún Kristi òun sì ní tóun fẹ́ lò fún lọ́jọ́ ọ̀la take note ẹ jẹ́ mẹ́sẹ̀gì káwọn àyànfẹ́. ọba àwọn bá dẹ̀ ní kí n sọ fún gbogbo àwọn ọmọ ọlọ́run kárí ayé pé tá a bá nǹkan mẹ́ta ní ọ̀nà àbáyọ fún ìjì nàìjíríà èkíní kí nàìjíríà ó yí padà kí wọ́n yí padà nínú ìwà búburú àtẹ̀sẹ̀ èkejì kóun pín nàìjíríà pé ọ̀nà àbáyọ méjì yẹn nìyẹn ẹ̀kẹta bóyá kò ń fi àánú dá sórílẹ̀-èdè olúwa ní nǹkan mẹ́ta tí mo lè fi gbàdúrà yẹn mo bẹ olúwa àwọn wòlíì tó ń ríran gbàdúrà fún olúwa ní olóṣèlú nìyẹn àwọn olóṣèlú ló gbìn wọ́n sínú wòlíì ohun olóṣèlú náà ń sọ kì í sóhun èmi ọlọ́run ẹ lọ kọ́ ilẹ̀ ọ ẹ̀yin ọmọ ọlọ́run ní tí olúwa rán mi sí nìyẹn ẹ wá gbọ́ o ọba àwọn bá dẹ̀ tún sọ fún mi mo ti sọ fún yín my number remain the same o oh, eight three eight zero three zero five sixty two my name remain the same iṣẹ́ ìnáṣí olúwagbémi dìde ẹ má gbàgbé o ọba àwọn bá sọ fún mi o wípé bí a fẹ́ bí a kọ̀ ilẹ̀ yorùbá yóò dúró ó lè pẹ́ ó lè yá mi ìmọ̀ àkókò yẹn o ẹ̀yin ọmọ Ọlọ́run má gbàgbé o ẹni ẹ fẹ́ máa rí mi ẹ rí mi every Thursday six a.m. to ten a.m. number four Godway estate Asimolowo Yakuo Yomowe Ogun State ẹ má gbàgbé finally ẹ tó ní ayé àtọ̀run sọ fún mi o kí ẹ gbọ́ mi o bí a fẹ́ bí a kọ̀ ilẹ̀ yorùbá máa dúró ó lè yá ó lè pẹ́ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúnṣe lọ́lúwa lòun máa ṣe nípa ọ̀rọ̀ ilẹ̀ yorùbá àjòjì kan ti tún wọ ilẹ̀ yorùbá o ẹ̀kọ́ eléyìí lẹ́ o àjòjì kan ti tún wọlé yorùbá nínú ẹ̀mí o ẹ gbàdúrà káàkiri o mo sọ fún yín o ní ti ìjọ CAC olúwa àwọn ọmọ ogun torí ìjọ CAC àwọn olórí ń lépa ẹ̀mí mi torí òótọ́ òótọ́ tó ṣòro sọ fún wọn àtúnṣe tán lè ṣe wàhálà ọjọ́ ọ̀la nítorí àná fẹ́ pa mí o ẹ gbọ́ ohùn olúwa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run. Olúwa sọ fún mi wípé gbogbo ẹnikẹ́ni tó bá rúùlù ṣe èṣì lákòókò ìjọ mi, pé òun Ọlọ́run ò yàn òkùnkùn ló yàn wọ́n, àtayé o. Wọ́n lè lé lẹ́yìn o, ọba àwọn bá lòun ò yàn o. Finally, ẹ gbọ́ ohun tí mo fi parí ẹ̀ o. Àwọn Yorùbá nation ọba àwọn bá ní àwọn ará nàìjíríà ń fi àwọn tó wà nílùú òyìnbó jẹun o wọ́n fi ń jẹun ni o olúwa ní kí gbogbo àwọn yorùbá tó jẹ́ wọ́n jàfẹ́tọ̀ yorùbá tòótọ́ olúwa ní kẹ́ yí padà o ẹ má fi ọ̀rọ̀ owó àtóúnjẹ ba e, e, e, ìran ilẹ̀ yorùbá jẹ́ ntọ́lọ́run ìlérí yorùbá nation ẹ má fi ọ̀rọ̀ owó àti kankan bàjẹ́ o bẹ́ẹ̀ ṣe ṣe látẹ̀wá o ibẹ̀ wàhálà ń bọ̀ fún yín tẹ́ ẹ̀ bá yí padà o ohun tí mo sọ fún yín nìyẹn o ẹ gbọ́ nǹkan márùn-ún yìí ọ̀nà márùn-ún la fi ń mọ ọmọ ọlọ́run o. èkínní èkínní ìrẹ̀lẹ̀ ìkejì ìbẹ̀rùn ọlọ́run ẹ̀kẹta ọkàn ìmoore ẹ̀kẹrin kí ìgbé ayé ọmọ ọlọ́run ó bá ọ̀rọ̀ tó ń sọ ọ́ mu àkárùn irú àwọn èèyàn tí ń yí ọmọ ọlọ́run ká nǹkan mẹ́rùn la fi ń mojú lówó ọmọ ọlọ́run nìyẹn o gbogbo ẹ̀yin tí ẹ wá ṣe ọ̀nà kan ọ̀nà kejì ràn mí lọ́wọ́ ní ti ọjọ́ ìbí mi ọjọ́ kẹrin oṣù kẹjọ àti ìdúpẹ́ ọjọ́ TV tẹ máa ń gbé mẹ́séèjì mi káàkiri. Ẹ gbọ́ nǹkan mẹ́rùn mẹ́ta tí mo fẹ́ sọ fún yín o. Gbólóhùn àkọ́kọ́, bí ayé òfurufú ò bá jìyà afẹ́fẹ́ látòní lọ, ìran yín kò ní jìyà ìwàláàyè Ọlọ́run o. Gbólóhùn èkejì, bí omi ò bá wọ́n láyé títí, ká gbọ́ wípé a ò rómi lò mọ́ láyé gbogbo ìran tí ẹ ní láyé lórúkọ jésù lọ́bẹ̀ bó ti wù ú rí àdàbí tí mi bá ṣe wòlíì ọlọ́run ọ̀gá ògo ìran tí ẹ ní láyé kò ní rá máyé o gbólóhùn ẹ̀kẹta àtòkùnkùn àti ìmọ́lẹ̀ lọ́lọ́run fi bu ọlá fún ayé òkùnkùn yóò favour yín ìmọ́lẹ̀ yóò dé favour yín bẹ́ẹ̀ ló máa rí o. Látòní lọ, gbogbo ẹ̀dúádayá yíbi ṣàìdà, gbogbo ẹni tó ń tẹ̀lẹ̀ tó ń bínú ìran yín, ilẹ̀ yóò gbé mì. Gbogbo ẹni tó mu omi tó ń bínú ìran yín kò ní rí àlàáfíà mọ́ o. Gbogbo ẹni tó ń gba afẹ́fẹ́ àtẹ̀jẹ̀ tó lé ẹ̀jẹ̀ sára, tó ń bínú ayé yín àti ìran yín, àtọjọ́ ọ̀la yín àtàwọn ọmọ yín yín ibi ó bá dé yẹn ẹ̀mí rẹ̀ ní kí ọlọ́run fi rúbọ bí tẹ́ ẹ̀ ń lọ o gbogbo àwọn tí máa ń lo ayé aláyé káyé tiwọn lè dìde látòní lọ ayé tiwọn láàfin ayé tiyín padà ọlọ́run má ní kí n sọ fún gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ipe ẹ ti kúrò nínú a ti kúrò nínú òun o ká padà sínú òun o a ti gbé owó sí sí ipò òun o owó ni àṣìn ṣọ́ọ̀ṣì kì í sóhun ọlọ́run mọ́ o ká kúrò ká padà sínú òun ọlọ́run o ká gbé owó kúrò ní ipò òun o mo sọ fún yín níjọ́ yẹn lọ́hùn pé ipò mẹ́rin nàìjíríà pé christianity kan ni mo rí bẹ́ẹ̀ pé christianity kan náà àá gbàdúrà nìkan má yọ kẹ́yìn mo sọ fún yín ti ìjọba irógbó bàbá Tinubu mo sọ fún yín ti epo tí mo rí pé ìjọba titun tó ń bọ̀ yóò fi dààmú wa ó sọ fún yín ti eré orí ìtàgé àwọn ilé orí ìtàgé yìí tí mo ní kàn ṣe pé mo rí pé ọdún ìfẹ́ mú wọn lọ lọ́nà àdìtú mo sọ fún yín tí àwọn ìránṣọ ọlọ́run tí yóò lọ o mo sọ fún yín ní ti èmi fèlè mo sọ fún yín ní ti ìjà ẹ̀sìn o olúwa má nìka gbàdúrà mo sọ fún yín ti ẹlikọ́pítà méjì ojú ọ̀run mo mà sọ tí wọ́n kọjú àjà sí apá orílẹ̀-èdè kan súnmọ́ nàìjíríà ogun fẹ́ dìde láti gbé sí nàìjíríà ẹ mà sọ fún tinubu kó má tọwọ́ sí ìjà nàìjíríà ó mà máa fẹ́ ti ọ̀run náà ti mo mà rí sẹ́tọ̀pù yẹn nínú òkùnkùn náà láti fi kọjú ìjà síjọba yìí mo sọ fún yín o gbogbo nǹkan yìí ẹ gbà mí ẹ bú mi ẹ gán mi ni o mi ò sọ mo sọ fún yín nígbà yẹn ti pé mo rí lọ́dún kẹrin pé àwọn ọlọ́tẹ̀ẹ̀lì ń fi ẹ̀jẹ̀ ṣe tutù pé àṣì wọn yóò bẹ̀rẹ̀ sí máa tú mo sọ fún wa o ẹ gbà mí o thank you God bless you all mo pátápátá ni pé mo wáá ẹ gbàdúrà fún mi kí n rí kristi kí n tóó rí ikú iṣẹ́ ìgbàlà ọkàn mi táyé àfi tàwọn ọmọ kọ́lọ́hún ṣe ní àṣepé gbogbo àwọn ọmọ ọlọ́run tó dẹ̀ pín mẹ́ṣẹ́ẹ̀jì mi kí wọ́n rí ọlọ́run àti títóbi ẹ̀ gbogbo àyàn ọmọ ọlọ́run ẹ jẹ́ mẹ́ṣẹ́ẹ̀jì ò kárí ayé ẹ pè ẹ wá wo ohun tọ́lọ́ ẹ ka nǹkan tí mo kà fẹ́ kẹ́ ṣe fún mi pé olúwa tí wòlíì náà ṣì bá sì wà nínú rẹ mẹ́ṣẹ́ẹ̀jì ẹ̀ tí mo pín mo fẹ́ mọ̀ ní ohun tí mò ń là gbogbo ẹ̀ tẹ́ dẹ̀ ń pè é mí ẹ máa kọ́kọ́ tẹ̀sì kẹ́ tó pè mí àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà mò bí sí. Thank you. Mo dúpẹ́ lọ́wọ́ yín o wá kẹ́ gbàdúrà fún mi kí n má di wòlíì àná kí ọlọ́run má fi mí lẹ̀ kí n má di kí n má di wòlíì àná kí ìgbẹ̀yìn mi ó má di rádaràda kí n rí kírísì kí n torí kú together we shall make heaven my name remain the same iṣẹ́ ìnáṣí olúwa gbé mi dìde my number remain the same O oh eight two oh three eight zero three zero five sixty two gbogbo ọjọ́ Thursday aago mẹ́fà sí aago mẹ́wàá Nọ́mbà 4 God Gray Estate, Àṣìmọ́lówó Yàkóró, Bus-stop Mọ̀wé, Ogun State. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ pín mẹ́séèjì lẹ́ẹ̀kan sí, Olúwa yóò rà wá padà, yóò gba ọkàn wa là, yóò dẹ̀ mú wa dé ìjọba Thank you. Thank you, Nigeria shall be well with you. CAC shall be well with you. The children of God shall be well. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ pín mẹ́sẹ̀gì mi shall be well with you. Thank you. God bless you. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ sọjọ́ ìbí fún mi o. Thank you. Thank you àti gbogbo ọmọ oṣù August. Thank you. God bless you.